máàkù orí karùn-ún. jésù lọ sí òdìkejì òkun ní ilẹ̀ àwọn ará gérásínì bí ó ti jáde kúrò nínú ọkọ̀ ọkùnrin wèrè kan wá pàdé rẹ̀ láti inú ibojì pàlàpàlà àpáta ibojì náà ni ó fi ṣe ilé kò sí ẹni tí ó lè dè wèrè náà mọ́lẹ̀ ẹ̀wọ̀n kò tilẹ̀ ṣe é fìdí nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí i lẹ́sẹ̀. tí wọ́n tún fi ẹ̀wọ̀n dè é lọ́wọ́ ṣùgbọ́n jíjá ni ó máa ń já ẹ̀wọ̀n tí ó sì máa ń rún ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí wọ́n fi dè é kò sí ẹni tí ó lè fi agbára mú un kí ó fi ara balẹ̀ tọ̀sán-tòru ní máa kígbe láàrin àwọn ibojì àti lórí òkè a sì máa fi òkúta ya ara rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó rí Jésù lókèrè ó sáré ó dọ̀bálẹ̀ níwájú rẹ̀ ó ké rara pé. kí ni ó pa tàwa tirẹ̀ kọ́ jésù ọmọ ọlọ́run tí ó lógo jùlọ mo fi ọlọ́run bẹ̀ ọ́ má ṣe dá mi lóró. nítorí jésù ti ń sọ pé kí ẹ̀mí èṣù náà jáde kúrò nínú ọkùnrin náà jésù wá bí i pé kí ni orúkọ rẹ ó ní. ẹgbàá péje ni mò ń jẹ́ nítorí a kò níye. ó bá bẹ̀rẹ̀ sí bẹ jésù títí pé kí ó má ṣe lé wọn jáde kúrò ní agbègbè ibẹ̀ agbo ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ kan wà níbẹ̀ wọ́n ń jẹ lẹ́bàá òkè. Okay àwọn ẹ̀mí èṣù náà bẹ̀ ẹ́ pé kí ó rán wọn sí àárín àwọn ẹlẹ́dẹ̀ náà kí wọ́n lè wọ inú wọn ó bá gbà bẹ́ẹ̀ fún wọn àwọn ẹ̀mí èṣù náà jáde lọ wọ́n wọ inú àwọn ẹlẹ́dẹ̀ náà agbo ẹlẹ́dẹ̀ náà bá tún tẹ̀ ẹ́ wọ́n sáré láti gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè lọ sí òkun wọ́n bá rì sínú òkun wọ́n tóbi ẹgbàá àwọn olùtọ́jú wọn bá sá lọ sí àwọn ìlú àti àwọn abúlé tí ó wà yíká láti wò wọn sí ó àwọn ènìyàn bá fi ojú ara wọn rí ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n dé ọ̀dọ̀ jésù wọ́n rí ọkùnrin náà tí ó ti jẹ́ wèrè rí tí ó ti ní ẹgbàágbèje ẹ̀mí èṣù ó jókòó ó wọ aṣọ iyè rẹ̀ sì ti bọ̀ sípò ẹ̀rù bá àwọn ènìyàn tí ó rí i àwọn tí ọ̀rọ̀ náà ṣe ojú wọn ròyìn ohun tí ó ṣẹlẹ̀ sí ọkùnrin náà àti àwọn ẹlẹ́dẹ̀ àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí bẹ̀ jésù pé kí ó kúrò ní agbègbè wọn bí ó ti ń wọ ọkọ̀ ojú omi padà ọkùnrin tí ó ti jẹ́ wèrè rí yìí bẹ̀ẹ́ pé kí ó jẹ́ kí òun máa bá a lọ ṣùgbọ́n jésù kọ̀ fún un ó sọ fún un pé. lọ sí ilé rẹ sọ́dọ̀ àwọn ẹbí rẹ kí o sọ ohun tí olúwa ti ṣe fún ọ àti bí ó ti ṣàánú rẹ. ọkùnrin náà lọ ó bẹ̀rẹ̀ sí ròyìn ohun tí jésù ṣe fún un ní agbègbè ìlú mẹ́wàá ẹnu sì ya gbogbo ènìyàn tí ó gbọ́ nígbà tí jésù tún rékọjá lọ sí òdìkejì òkun ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́jọ pọ̀ sọ́dọ̀ rẹ̀ lẹ́bàá òkun ọkùnrin kan wà tí ń jẹ́ Jáírù aṣáájú kan ni ní ilé ìpàdé ibẹ̀ nígbà tí ó rí Jésù ó dojúbolẹ̀ níwájú rẹ̀ ó bẹ̀rẹ̀ sí í bẹ̀ ẹ́ ó ní. ọmọdébìnrin mi ń kú lọ wá gbé ọwọ́ lé e kí ó lè yè. Jésù bá bá a lọ bí ó ti ń lọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń tẹ̀lé e. wọ́n ń fún un lọ́tùn lósì obìnrin kan wà láàrin wọn tí nǹkan oṣù rẹ̀ kọ̀ tí kò dáa fún ọdún méjìlá ojú rẹ̀ ti rí oríṣiríṣi lọ́dọ̀ àwọn oníṣègùn gbogbo ohun ìní rẹ̀ ni ó ti run sórí àìsàn náà ṣùgbọ́n kàkà kí ó sàn ńṣe ni àìsàn náà ń túbọ̀ ń burú sí i nígbà tí obìnrin náà gbọ́ nípa Jésù ó gba àárín àwọn ènìyàn dé ẹ̀yìn rẹ̀ ó bá fi ọwọ́ kan aṣọ rẹ̀ nítorí ó sọ nínú ara rẹ̀ pé. bí ó bá jẹ́ aṣọ rẹ̀ ni mo lè fi ọwọ́ kàn ara mi yóò dá. lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó fọwọ́ kàn án ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ bá dá ó sì mọ̀ nínú ara rẹ̀ pé a ti mú òun lára dá nínú àìsàn náà lójú kan náà jésù mọ̀ nínú ara rẹ̀ pé agbára ìwòsàn jáde lára òun ó bá yí padà sí àwọn ènìyàn ó béèrè pé. ta ni fọwọ́ kàn mí láṣọ. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé. orí bí àwọn ènìyàn ti ń fún ọ lọ́tùn-ún lósì o tún ń béèrè pé ta ni ń fọwọ́ kàn ọ́. ṣùgbọ́n jésù ń wò yíká láti rí ẹni tí ó fọwọ́ kan aṣọ rẹ̀ obìnrin náà mọ ohun tí ó ṣẹlẹ̀ lára òun ó bá yọ jáde ẹ̀rù bà ó ń gbọ̀n ó bá wá kúnlẹ̀ níwájú jésù ó sọ gbogbo òtítọ́ ọ̀rọ̀ náà fún un jésù wí fún un pé. arábìnrin ìgbàgbọ́ rẹ ti mú ọ lára dá máa lọ ní àlàáfíà o kò ní gbúròó àìsàn náà mọ́ kò tí ì dákẹ́ ọ̀rọ̀ tí ń sọ ni àwọn kan bá dé láti lé olórí ilé ìpàdé tí Jésù ń bá lọ sílé wọ́n ní. ọmọdébìnrin rẹ ti kú kí ni o tún yọ olùkọ́ni lẹ́nu sí. ṣùgbọ́n Jésù kò pé òun gbọ́ ohun tí wọ́n ń sọ ó wí fún ọkùnrin náà pé. má bẹ̀rù ṣáà ti gbàgbọ́. kò jẹ́ kí ẹnikẹ́ni tẹ̀lé òun àfi Pétérù àti Jákọ́bù àti Jòhánù àbúrò Jákọ́bù. nígbà tí wọ́n dé ilé olórí ilé ìpàdé náà Jésù rí bí gbogbo ilé ti dàrú tí ẹkún àti ariwo ń sọ gèè ó bá wọ inú ilé lọ ó ní. kí ló dé tí ẹ fi ń kígbe tí ẹ ń sunkún bẹ́ẹ̀ ọmọdé náà kò kú ó sùn ni. wọ́n bá ń fi ṣe ẹ̀yẹ́ ó bá lé gbogbo wọn jáde ó wá mú bàbá àti ìyá ọmọ náà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn tí ó wà pẹ̀lú rẹ̀ ó wọ yàrá tí ọmọdé náà wà lọ ó bá fa ọmọdé náà lọ́wọ́ ó wí fún un pé tàlítàkùmí ìtumọ̀ èyí tí í ṣe ìwọ ọmọdé yìí mo wí fún ọ dìde. lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọdébìnrin náà dìde ó bá rìn nítorí ọmọ ọdún méjìlá ni ìyàlẹ́nu ńlá ni ó jẹ́ fún gbogbo wọn jésù á kìlọ̀ fún wọn gan pé kí wọ́n má jẹ́ kí ẹnikẹ́ni mọ̀ ó ní kí wọ́n wá oúnjẹ fún ọmọdé náà kí ó jẹ